wọ́n ní súrọ́tù Luqman káàtì bẹ̀rẹ̀ tàbírì náà ní. wọ́n ní ṣùgbọ́n ìta kéde sí i. à ń ké tó ilé iṣẹ́ wà ní ọmọ kéékèèké kí ni wọ́n á pè wá sí. káàbá bá súrọ́tù Luqman àyọ̀ ká tó kàn ó lè yẹ pé a kú òbí wá sí i ó ti ṣe. kí ni wọ́n á pè wá wá sí. ọmọ nìyẹn wọ́n ní bí afunfẹ̀rẹ̀ sí yìí káwọn ọ̀dọ́ ká lè bá a máa torí tá a fi pè wá sí ni torí tá a bá ní ká gbé súrátù lùkùmọ́nù láti bẹ̀rẹ̀ gbàtà bá fi débi ó ti sọ̀rọ̀ nípa ọ̀dọ́ ilẹ̀ ti lè sú àfi wá ni wọ́n pè wá sí kọ́ mọ́ máa wá béèrè bẹ́ẹ̀ láti kò fẹ̀rẹ̀ lọ́bẹ̀. ọlọ́lọ́ ولقد آتينا لقمان الحكمة ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد هو سيدنا الإنسان ووصينا الإنسان بوالديه. Ọlọ́run ní sọ́jà ní èèyàn ọmọ kéèké tí wọ́n ń sọ ẹ̀yin ọmọ dáadáa wọ̀nyí. gbogbo àwọn ọmọ dáadáa wọ̀nyí. ọlọ́run ní wọ́n wà sẹ́yìn àwọn ọlọ́run. ọlọ́run ní àwọn ọlọ́run. abá àlébìlùkù àlébìlùkù abá sọ̀rọ̀. abá àlébìlùkù máa ń abá sọ̀rọ̀. a lè sọ àsọ̀ọ́lẹ̀ fún. àwa sọ àsọ̀ọ́lẹ̀ fún. wọ́n sọ ilé ìyẹn ń sáà. جدا ووصينا الإنسان بوالديه ووصينا الإنسان بوالديه تاسيبه تمام ووصينا obìnrin lábá jù. wọ́n kọ́ iná alẹ́ ń bá àbúrò àlùjẹ́. ó wà pọ̀ bá dùn tó wà sẹ́yìn náà lè jọba pè náà yóò pè náà láyé òní kò púpọ̀ ju ayé tó ní ilé. báwo ṣe gbé adé lórí báyìí náà ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ ádámà àtàsọ́lẹ̀ àtìpálàṣẹ fún yín. wọ́n sọ ẹ̀rẹ̀ ń ta àdìwá àìdẹ́ fún yín àtàkọ́lẹ̀ fún yín pé ẹ máa gbé dáadáa. sí àwọn òbí yín méjèèjì. sí àwọn òbí yín méjèèjì. ẹ máa gbé dáadáa fún wa. ẹ máa gbé dáadáa fún wa. ó wà sẹ́yìn náà lóṣèlú sáànà. ìwà àgbègbè. ìwà wà sẹ́yìn náà ní sáànà àbí wà dẹ́rẹ́. ìwà náà ní ìyàrá ní bàbá ń bára wí wọ́n ní gbogbo àwọn tá a ní ìyá tá a ní bàbá ó bá wa wí. wọ́n ti lọ. wọ́n ń lọ wọ́n ń wa. àwọn òbí àwọn òbí wọn nígbà tá a òkè ètò àwọn ọ̀dọ́ bàbá rẹ̀ wọ́n wà sọ nípa ìgbà àwọn àgbẹ̀ wọ́n àyè عملت أمه وأنا على وهن وقصاده في عامين عن حبه بوالديه حملته امه وانا على وهن أيها الله أيها الله mo sọ lásọọlẹ fún gbogbo ẹ̀yin ọmọ ádámà mo sọ lọ́rọ̀ ẹ̀yàn fún yín fún ẹnì kọ̀ọ̀kan yín pàápàá jùlọ ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ lóbi láyé tí ìyá àti bàbá yín ń bẹ láyé wọ́n ní sẹ́ ẹgbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ wọ́n lá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n ní tí lọ́rí fi ń jẹ́ lọ́rí náà ló ọlọ́run ìyá padà máa lọ́wọ́. wọ́n nínú mùsùlùmí ni láti pilẹ̀. wọ́n ní kò sẹ́ni tí ó gbà fún ọlọ́run bá ń bẹ ọ̀kan ṣoṣo sí nínú ọlá rẹ̀. wọ́n náà lè ṣàfẹ́kù tí ń ṣe kèfèrí tààrà. ọlọ́run ni àwa pa yín láṣẹ gbogbo ẹni tẹ ẹ lófin jẹ pẹ̀lú òfin níwọ̀nyí nígbà fẹ́ sọ pé ọlọ́run lóun ọlọ́run tó ń ga yín tóun fi ní ìbùn bàbá yín tóun fi ní ìbùn ìyá yín afáyé dàṣẹ aṣẹ́lófin fún yín akẹ́kẹ́ ṣe dáadáa ọmọ ṣe dáadáa pẹ̀lú àwọn òbí àwọn tó yẹ kẹ́ ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ sì máa jẹ nígbà tó kẹ́ ẹ máa gba ọ̀rọ̀ wọn. àwọn méjèèjì náà nà ní gbogbo àwọn ẹ̀dá míì ní ọ̀gbà pé á ṣe ẹ̀dùn míì ká jẹ nígbà fún un. bí àwọn òbí àwọn òbí là jẹ nígbà fún un. gbé bá ń sọ̀rọ̀ ọmọdé náà ọlọ́run ní gbogbo ẹ̀yin ọmọ apálàfẹ́ fún yín àgbélọ́ràn ẹ̀yà fún yín pé kí ẹ máa ṣe dáadáa báwo òbí yín méjèèjì àwọn òbí la tún ṣe dáadáa fún gẹ́gẹ́ bí pé tó bá ń sọ̀rọ̀ àgbọ̀dọ̀ fún wọn lẹ́nu ká tẹríba níwájú wọn ká máa tẹ́tí gbọ́ tí wọ́n sọ fún wa ni. ká tẹríba fún wọn. ọba sì ní nǹkan tẹ́lọ̀ ń bá fún ẹ̀ láti àwọn èèyàn dájú wọn kọ púpọ̀. tó o bá ní nǹkan tó lọ́wọ́ bá fún alárìsìkì àwọn ẹni kó o dojú rẹ̀ kọ́ kó o máa fi tọ́jú wọn kó o jẹ́ kí wọ́n mọ̀ lára rẹ̀. jàǹdùkú tó ń sọ èyí òwúlò. wọ́n ní jàǹdùkú tó ń sọ èyí òwúlò. kò sàǹfààní jàǹdùkú dàgbé sí ayé ẹni rú ni. ṣé wàá sọ iná ní ìṣáà náà lè wá àwùjọ yìí. ووصلنا الإنسان بوالديه ووصلنا الإنسان بوالديه ẹsẹ̀ dáadáa gbogbo dáadáa ẹsẹ̀ fún àwọn ọmọ ayé àtàwọn òbí àti bàbá nítorí jẹ́ bẹ́ẹ̀ àwọn méjèèjì ni wọ́n jẹ́ olórí olú ẹni rere fún mi ọlọ́run gbogbo ẹ̀já jọ pàápàá jùlọ ìyá ọlọ́run. ọlọ́run ní gbogbo ọjọ́ ẹ bá mà bí ń jẹ́ dáadáa ni kẹ́ ẹ ṣe fún àwọn òbí méjèèjì ìyá àti bàbá yín kí ló gbà tó fi rí bẹ́ẹ̀ torí pé àwọn méjèèjì ni olókoore fún yín pàápàá jùlọ ìyá ẹni. حملته أمه حملته أمه وهنا على وهنا tí wọ́n kọ̀ sí sọ fún tí wọ́n kọ̀ sí fún tó fi máa ìyá àti bàbá ní àwọn ojú oore rẹ̀ tó máa ṣe oore fún tó sì máa hùwà dáadáa tí ọ̀tẹ̀ wọn lọ́rùn. ìyá rẹ̀ hàmà yá sí wù ó wù ẹ̀ gbogbo olùdáàbò bò wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gẹ́gẹ́ mi. bẹ́ẹ̀ni. amara tún kúndùn kó wàhánà amara tún mú wàhánà àlá wàhánà. ẹlòmíì ń bẹ tó fẹ́ dábàá tó wà báyìí ó di tún nílẹ̀ oníbàbà. bẹ́ẹ̀ni wọn lẹ́nu míì ó ti dàgbà dáadáa kódà gbogbo ọmọ ló ti ẹ̀gẹ́ ló bẹ̀rẹ̀ bí tán ó sì tún ní ìyàwó tó ní bàbá ìwọ náà wà lábẹ́ ọ̀rọ̀ ya ń bẹ́ lọ́rọ̀. ọ̀kadà ìmọ̀jà dáadáa àwọn aláṣọ ọ̀gá dáadáa yìí ọ̀wá ọmọ ìlọ́ọ̀ ó kẹ̀kẹ́ ń gbẹ́sẹ̀lẹ̀ dàda mo pè é wọ́n ní ilé dàda ó kọ àbíkọ ni ìjọ wa sọ lóru àbó ti pẹ́ bó ti pọ̀ wọ́n tó ti tẹ́ dáadáa tẹ́ lọ mí ló ti tẹ́ mi lọ́rùn. àmàlà ti wọ́n mú wọ́n wá aláwọ̀. fífẹ̀mí ẹni kalẹ̀ láti fi dípò tẹnìyàn. wọ́n láwọn àyà wa ni àwọn obìnrin ni. ikú tí ó bá pa ọmọ. wọ́n ní ikú tí ó bá pa ọmọ èyí ààrẹ ṣe fẹ́ láti fara kalẹ̀ fún ikú náà kó máa mú un lọ. wọ́n ní torí èyí. wọ́n lẹ́ni tó fẹ́rẹ̀ ẹni débẹ̀ tó lè fẹ̀mí ara rẹ̀ kalẹ̀ láti fi ra tẹ́lẹ̀ padà. láti máa wá gapá bá máa ṣe jàǹdùkú sí. a tún gbọ́ pé wọ́n ṣe dẹ́gbẹ̀ kan lẹ̀ kan pè lẹ́gbẹ́ òkùnkùn. wọ́n ló ti ẹ̀kún gbọ́ tó àtúgbọ́ pé wọ́n dẹ́gbẹ̀ kan lẹ̀ kan pè lẹ́gbẹ́ òkùnkùn. wọ́n lẹ̀ ti ẹ̀bẹ̀rù ọlọ́run ó kọ̀ ń kẹ́ òdi ẹ̀bà yín lẹ́rù òkùnkùn. wọ́n lẹ̀ ẹ̀bẹ̀rù àtúbọ̀tán. abàlá tí wọ́n mú un. الدالة بعدك عن البال كتب حملته أمه وأنا على وهن حملته أمه وأنا على وهن تعطي شباب تعطي شباب لا حلو يوم كل عام ويوم كل كامل ó sì gbàgbọ́ aya tó ń kápá òkú orí ní ọ̀pọ̀ òun lòún gba níṣẹ́ rẹ̀ ọ̀pọ̀ ọmọ ìyá tó bí ẹ àmọ́ ìyá tó òun mọ̀ ó wàhálà ní àyà wàhálà. àmọ́ ìyá tó òun mọ̀ ó wàhálà wàhálà wàhálà. ìyá rẹ̀ ó wù ẹ́ ọlọ́ọ̀ni tí mo fà á ọgọ́ fà á tí mo fi ń bẹ́ ẹ sọ̀rọ̀ ìwọ̀n máa pé kó o máa ṣe dáadáa kó ti rẹ̀ pàpà jùlọ ìyá òun ni pé ìyá rẹ̀ òun ló wù ẹ́. ó ti ẹ̀wò gbà tí ń ti ń bọ̀. ó ti ẹ̀wò gbà tí ń ti ń bẹ́ ẹ bọ̀ ni. níyà. ọmọ ìyá ti bì í. فلما أثقلت دعوى الله ربهما لئن آتيتنا داريا لنكونن من الشاكرين. أعتقد أنك سيكون ما بلغ ju méjèèjì lọ wọ́n ní ṣùgbọ́n ọ̀kan jù kan lọ wọ́n láwọn àwọn méjèèjì náà lọ lẹ́tọ̀ọ́ kó o sórí fún. wọ́n lọ́lọ́ ọmọ wọn dé ìyáṣà lẹ́sà nípa ipa tí kó lórí ọmọ. wọ́n ní wò ó níbẹ̀rẹ̀. tani wàhálà jù lórí ọmọ wọ́n ṣe jẹ kò sí nǹkan irọ́ ọgbà àfikún pé kọ́bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́sìn náà fẹ́ bọ́lá máa dàgbà ṣáá. bọ́lá máa dàgbà ṣáá. حملت حملا خفيفا فموت به ta và bao

láàánú lórí ọmọ. bàbá ìlọ síbi lọ́mọ àjọjọ ṣáá. fọlẹ̀ náà àjọjọ ṣáá. ولما تغشيها nígbà tó bọ́ tuntun ló gbọ́ mọ́lẹ̀. حملا خفيفا حملت حملا خفيفا فمرت به يا رب الشيخ يا تبدي وما تعمل نعم وما تقول تقول wọ́n ní bẹ́ẹ̀ kú jọ jàre wọ́n máa ọlọ́run kí àwọn àmì. àwọn ọ̀bẹ̀ tí ń bẹ ọlọ́run. kíyà wọn. Wọ́n tẹríba fún wọn. Ìyá náà wà kọ́ ara wọn lórí wọn kí wọ́n bèrè lọ́dọ̀ ìyá pé pé wọn ò tẹ̀yìn o. Allah Allah Allah. فلما أنقلت دعوا الله ربهما إياه ìyá tó bí ẹ ìwọ ọmọ yìí o. ìjàdùkú tó bá yà rẹ ní ìjọkú. tó ń gbé jàǹdùkú tó wá mú yà rẹ tó ń tẹlẹ òbàòbà bí adé àgíríkì. dàwọn lọ àrọ táwọn máa lẹ́yìn àbẹ́ńtàná sọ́ọ̀lẹ̀ àrùn lánàá kúrò náà. منهم قلت الكتاب قلت وعلي وقلت الكتاب حمل يعني تعبد انت حملا خطيرا فلما تجشاها فلما تجشاها حملت حملا خفيفا يا ابن سنة ونبي على تبتلى وعلى الولي رموه wọ́n ní o máa kíyèsí ìyá tó ń bú nígbà bàbá kọ́kọ́ po mọ́lẹ̀ kú tó tán lẹ́yìn yẹn ló wá gbé ẹrù látọ̀dọ̀ bàbá ń èyí kìíní mọ́ ní bẹ̀rẹ̀ ẹrù tó fúyẹ́. wọ́n lẹ́rù tó fúyẹ́ nígbà náà. ẹrù yìí. ẹrù yìí. yóò máa wá gbèrè. yóò máa wá gbilẹ̀ yóò máa gbèrè. yóò máa gbèrè yóò máa gbèrè ìṣúná náà ni yóò máa ta díẹ̀ díẹ̀. حملت حملا خفيفا wọ́n ní lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ìyá ọ̀mà pọ̀ gbé kankan níbi tó fi yédé. Yàrá ìwọ ìbáyá. Wọ́n tó bá wáyé yóò wà á rámi pọ̀ lóyún. Orí yóò máa wá gbìn ipò ó máa yọ díẹ̀ díẹ̀. Oh, Wọ́n lẹ́yìn ọmọ ẹ tọ́jú ìyá yín o kẹ́yìn náà lè rọmọ tọ́jú yín. حملت حملا خبيبا فمرت به táwọn sọ èyí o. ọlọ́rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn táwọn sọ èyí o. kò sí nǹkan tí lukumanu. kò sí nǹkan tí lukumanu o tó bá ọmọ rẹ̀ sọ. òun náà. òun náà ọ̀rọ̀ kì í síbẹ̀. ó ti ṣàṣọlẹ̀. wọ́n lé omi àti ṣàṣọlẹ̀. mímà mímà tìmà tìmà tìmà tìmà kìlìkì ìmọ̀ àtẹ̀yìn àǹfààní. ó ti yí ẹ̀ bàbá ń ka ṣíkìmà àlébè kò máa ń tọ́jú ẹgbẹ́ tí gbogbo ayé wá fi ń tò yìí haúsá ni ibo ni pàpà yóò bá ní english náà ni faransé ni gbogbo òwe tá a máa ń padà ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ẹ ẹ wọ́n ti mú níbi ìgbà pé ẹgbẹ́gbẹ́ ẹgbẹgbẹ̀rún lọ́nà méjìlá ni. wọ́n ní bá a bá ní kẹ́sìrò àwọn ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tó kún fún ọgbọ́n òòye tánàbí lùkùnmọ́nù ti sọ kalẹ̀ tó wá jẹ́ sí pé àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n ń jẹ́ ẹgbẹ́ òwe táwọn fi ń pòwe ọ̀rọ̀ lónìí láwọn ìjìnlẹ̀ nínú òwe yálà èkó ni. Yíbò ni Yorùbá ni Haúsá ni Kápà ni gbogbo èdè tá à ń pòwe nù rẹ̀ wọ́n nínú àwọn àgbọ́lẹ̀ ọ̀rọ̀ Lukman ni tá a bá wá délé méjì wọ́n ní ọ̀rọ̀ ọgbọ́n àgbẹ̀yẹ ọ̀rọ̀ ìjọ̀gbọ́n náà nǹkan bíi ẹgbẹ̀rún méjìlá ni tó kọ́ mi. حمل أسهم له وفجله وفجاله في آمين وفجله وفجاله في آمين Thank you. wọ́n ní wọ́n ti ń gún àwọn bàbá wọn ní òun wọ́n gún wọn kẹ́kẹ́. ti tó. wọ́n ní mẹ́fà àbọ̀ ti ń fẹ́ lù. wọ́n nítorí náà á ta dúró báyìí. wọ́n lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀. àwọn bàbá wa ní àwọn ọmọ àwọn ká mẹ́ta láìní wá túbọ̀ rẹ̀ rẹ̀ dání. wọ́n láwọn tó ń ṣiṣẹ́ kunu wa. ẹ pè wọ́n kúra kájọ wá sórí ire papọ̀. wọ́n ní lọ́la wọ́n ló ṣe ṣe tiẹ̀ lẹ́nìí ọlọ́wọ́ bá náà fún wa ti wá ṣe. wọ́n ní torí náà ká tàbíà bọ́nà ọgbọ́n sọ wa tayọ̀ ọ̀la. wọ́n tàbí àfọyín wọn ló kọ́ lọ́wọ́ sára àlàáfíà àfọyín wọn láàbàgbà. Yeah ẹlẹ́kùn tó lọ ọlọ́run tẹ tó lọ ẹlẹ́kùn ẹni tó lọ lọ́wọ́ ni wọ́n tẹ́lẹ̀ àbà níbi kan rèé ẹlẹ́kùn ẹ tẹ́wọ́ yín tó là mẹ́tẹ̀ẹ̀ta bá ń tẹ́ fún àwọn bàbá tọ́níìkì wọn náà nù òògùn wọn náà nù kọ́nà ọ̀dọ́kùn oko ara àlàáfíà ọlọ́kùn ti wọ́n yà lọ́wọ́ kún olókùn ara dáadáa àti àlàáfíà kúrẹ́rẹ́ ẹlẹ́kùn ẹ tẹ́wọ́ kọ̀ọ̀kẹ́ tẹ́wọ́ kẹ́kẹ́ mẹ́tẹ̀ẹ̀ta àwọn bàbá wa ní ká ẹ̀kẹ́kọ́ wọ́n ní ká bá di lọ́la wọ́n ní ká tètè dé kẹ́jà wọ́n tètè dé láago mẹ́rin àbọ̀ ìrìn ìjà àlọ́. ملك الناس وأنت فقاء باكو الوسواس الخناس الذي يوسوس وأنت يواك ما يلي والناس إذا لا تيطر عنه الله ìkẹ́ ọlọ́run gbogbo tí bá ń pa ẹnìkọ̀ọ̀kan wa láyà àti tí wọn náà bá ń fẹ́. ọlọ́run wọn lọ́pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣe wá irú wá àtìta wà yìí irú bẹ̀ láti lè dojúkọ lọ́run tá kúkú sọ́lọ́run ọba tí ó gbẹ́bẹ̀ wà wọ́n nítorí náà ọlọ́run ọba ó sì gbọ́ oníkálukú wọn ká dákun ẹ̀ńgbọ́ ẹ̀ńgbọ́ tẹ́lẹ̀ sí náà níbi ilé ìkó bẹ́ẹ̀ lẹ̀ níbi ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ síbẹ̀ síbẹ̀ ẹ̀ tó máa wá. wọ́n ní ẹ tó máa wá a ti mọ̀ wípé bá a ti ẹ̀tẹ̀ yín tẹ́lẹ̀ gbogbo ọjọ́ jímọ̀ ibi máa kún ni tí ìgbẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ tún dàkún ẹ tún pe àwọn ẹlẹgbẹ́ yín ẹ tún pè wọ́n fún wá sórí àwọn bàbá wa náà ní ọmọ wa náà bákan náà ni wọ́n nítorí náà òun tó ní kálukú bá ń fẹ́ níwájú ọlọ́run wọ́n ní yóò máa lásìkò kan máa fi ilẹ̀ fúnra wa kó ní kálukú wa ká bọ́lọ̀ ń sọ̀rọ̀ òun tó ní kálukú bá ń fẹ́ síwájú ọlọ́run. kó máa fi síwájú ọlọ́run. gbogbo wa yìí. wọ́n ní gbogbo wa yìí. ẹni tọ́lọ́wọ́n bá fẹ́ pọ̀ nù wa orí tó ṣe pé yóò ṣe àmì fún bèèyàn nìkan ní wa tọ́lá wọn bá wà wọlé àti ẹ̀ tí ó máa sọ pé mo gbọ́ mo gbà má ní má wàá pàdánù èyí òní ìwọ náà máa wà. òun tọ́lá bá bá sì fún ẹ lágbára tó fi ṣe sàdá sí àdúrà rẹ. kó ní àmọ́ wá ní ìlú ìjọba bá ń bèèrè bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ tà ní èyí. wọ́n ní bá a bá ń béèrè sàdákà lórí àdúrà tá a bá ń béèrè lọ́dọ̀ ọlọ́run. ìwé àdúrà mi. wọ́n ní ìyé àdúrà ní sàrà. òun ni ó fi fò lọ́sọ́dọ̀ ọlọ́run. ó ní torí náà. nǹkan tí mo fẹ́ tí mo fẹ́ láyé wọ́n ní ká ẹ dákun ẹ̀yìn wà padà ẹ̀kẹ́ díẹ̀ wọ́n lọ́la wọ́n ti o dé agbo yín yóò sì máa bá wa tọ́ yín sọ́nà wọ́n ní gbogbo ẹni bá fẹ́ sọ̀rọ̀ nǹkan níwájú ọlọ́run wọ́n láàyè síkalẹ̀ ní ìsìn yìí. yẹ́n mọ̀ mi lórí tó àlẹ́jẹ̀ mi wá bì yí sá ó mú wá gba ọ̀nà wá alájà lọ bá bèrè wà á bẹ̀ yí dá wọn ní tí a máa ní lọ́rẹ́ sáwọ̀. lẹ́yìn náà màálù mọ́tò àrówólò wọ́n ti tẹ̀ fún ọ̀gbìn gbogbo nílẹ̀ fún iná fún wa ọ̀bẹ ní ẹ̀dá níyà ẹ̀rọ ọlọ́run kan obìnrin ọdún fẹ́ẹ̀fẹ́ ìsìlá ó ti bẹ ìsìlámù lọ́dọ̀ bàbá. ọ̀pọ̀lọpọ̀ ìlànà àmọ́ ẹ̀ka bẹ̀rẹ̀ oṣù oṣù máa bá àyè ó ti di pé a rẹ̀ àti bẹ́ẹ̀ ṣáájú rẹ̀ ṣáájú kódò náà tó bẹ́ẹ̀ tó bá ti ṣe àmì àwọn ọjọ́ níjọ́ fà á. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله عليه وسلم صلى الله عليه وسلم àwọn iná lọ́jọ́ wà ní àyè ẹ̀rùbọ́n tí ọlọ́run ìyá wa àlájà rówó lò àtàwọn jàmọ́ rẹ̀ ni wọ́n bá àlàyé ọ̀rọ̀ kan dé àyí àwa bẹ wọn lọ́rùn débi tí ó dùn lẹ́yìn náà àwa yín àwa jẹ bẹ̀rẹ̀ gbogbo tá à ń ṣe ẹni sọlọ lọ́wọ́ ni wọ́n sọlọ ẹni sọlọ lọ́wọ́ ni wọ́n sọlọ. Abdulwad. Gbogbo olùkọ́ wíìlì. wọ́n ní gbogbo ala tí mo ń tẹ̀yìn kọ̀ wọlé. gbọ́dọ̀ jọ máa bẹ̀rẹ̀ rẹ̀ ní káyọ̀ jọ máa dìde ni ọlọ́run máa ṣe bẹ́ẹ̀. ẹrú bìnrin náà ọlọ́run fi hàn lójú oorun gbogbo wọn bọ́ nínú ìsìláàmù ní láyé wọn ọ̀run òun ọwọ́ bàbá pé olórúkọ wọn máa jẹ Habibatu ló fẹ́ máa jẹ wọn rẹ ìjókòó yẹn lọ́jọ́ sàkẹrù náà wọn ní gbogbo ẹ̀yin náà wá dà níyà àdábìlì wàhábì yìí sá sàmọ̀nì lórí tán gbogbo wọn gbà láti bùkátà bẹ́ẹ̀ ni òun yàrá wíìlì lọ́mú one thousand wá. àti tó láwọn mí ọ̀yá kájà níyà. wọ́n ní ká máa dà níyà láti máa fi sádàkà. ẹ̀rọ ọlọ́run ní two hundred naira. wọ́n ní ẹ̀rọ ọlọ́run kan ló two hundred naira wá. àmín àmín ká máa dà níyà. àmín gbogbo ìjẹ́sí tó kọjá ọ̀yá ọlọ́run ló ti wà ó. àmín àmín wọ́n ní ká máa dà níyàn. àmín ọlọ́run ló ti wà ó. bá a ti bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀. aláṣẹ báyìí bí òun náà ti mú owó tiẹ̀ náà. ọmọ ooo bàbá dákò. àmín àmín àmín. wọ́n ní gbogbo wa ká tẹ́wọ́ wa ká dà níyàn bàbá ló ń bẹ̀ o wọ́n ti gbogbo ẹni tí sàárà ilé tí wọlé ọlọ́wọ́ yóò ní ìwà àti sàárà wọn tà ni àmín kílọ̀ kí ni tí ń farú yìí. wọ́n ní kí ni tí ń farú eléyìí. ìgbà tí rí i. wọ́n ní kí ìgbà tí rí ni. ìgbà tí sọ gbogbo àwọn aláṣẹ wa. wọ́n náà la fi sọ fáwọn aláṣẹ wa. ẹ̀dákun ẹ ṣàánú wa. ẹ̀dákun ẹ ṣàánú wa. ẹyọ kókó lọ́rùn náírà ẹ̀kú kalẹ̀ sígboro wọ́n ti mú náírà di ìmọ́lẹ̀. alájà bìbè kí ni alájà lọ́rẹ̀ five hundred naira. ẹ̀yin jẹ́ mọ́ wa ẹ̀jẹ̀ àtẹwọ́ bàtà tá a máa ṣe ni. àwọn bàbá wa àlékọ́tù làdàbíyà ọ̀rẹ́ náírà. Abubakar gbàtó gbàtá gbẹlẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وقنا عذاب النار سبحان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ولك مقل له الله رب العالمين